ẹni tí mo ti lóhun gbogbo láyé ìfẹ́ ṣóhun gbogbo tán ṣùgbọ́n ara ìfẹ́ kò kọ òótọ́ ìfẹ́ pẹ̀lú sùúrù sùúrù ó ń pẹ̀lẹ́ ọgbọ́n bá nìyí. gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ. kí ló fẹ́ sọ fún mi ju pé òun ti débi tóun lọ lọ. ẹ kú jẹ́ kí n já yé orí mi já sí. àbí ah that was sweet. Oh, like, like, like. Hot. Mm. Much more? Yeah. try second line sir possible kan pick ẹ. gbogbo ní mo ṣe ń pè é kàn wọ voice mail ní kẹ. So nice to be with you. I told you. Mama, That guy won't let go ṣé kìí ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ sọmọdé ìṣá ìwọ ló máa jẹ́ kí n ríbi kẹ́ lọ́wọ́ máa jẹ́ kí n ríbi kó má lọ jẹ́ pé nǹkan kan ti ṣẹlẹ̀ sí Ṣadé báyìí. Hello Ṣadé ẹ mo ní kí n sọ fún ẹ pé mo ti yí padà ní o ṣùgbọ́n mo ti try lines ẹ méjèèjì kò sí ètò gbénú ẹ o mo ti yí padà ilé bá mi ọ́dà fruit salad dílẹ̀ kí n tó padà sínú òtẹ́ mo ti ń bọ̀ lótẹ́ padà your darling yeah adé orí ẹ̀ yeah your crown ẹ ṣe. ẹ sà kí n tán padà sà. ẹ yí padà yí padà yí padà. ok ok sà. So. Well, such is life. Mm-hmm. Right. Oh, I love you so much. I love mm-hmm. you too, baby. Mm-hmm. You're my everything. sí sí mi. kò ní sà welcome sir. kí ni n kọ. madam wà lókè sà. oh i see. bẹ́ẹ̀ni sà. Uh, uh, all right. yes sir. welcome ma eh, yes ma. Eh, ẹ jọ kí ni status account wa. ẹ jẹ́ kí n cross check ma. okay. okay it's five thousand naira. okay no problem mo fẹ́ order fún àwọn nǹkan kan. okay ma. Um, ṣe é eh, ní. sísè mi. Yes, Sorry, I'm sorry. Oh, sorry. You're welcome, sir. Eh, eh, ìyàrá tó níyàwó mi wà. Yes, sir. Mo gbálẹ̀kùn yẹn títí kò dá mi lóhùn. Mo dẹ̀ ṣí gbogbo ẹ̀ lé pa ni. Mm-hmm. Eh, what's going on? Oh, ṣé kò sí problem? There is. There is. Ìyàwó mi ni. Ìyàwó mi ni. I don't know. Ah, kí la fẹ́ ṣe ṣé kò sí spare key tá a lè fi wọ́n ní yàrá yẹn ni. no manager ò sí ara ǹdọ́wọ́ wọn nìkan dẹ̀ ni spare keys máa ń wọ̀. ẹ but àǹtí kí lẹ lè ṣe sí tán sí ẹ máa fi rí nínú yàrá yẹn wọ̀. ẹ calm down má pè maintenance wọn bàbá àwọn nǹkan kò ṣe sí. ẹ hold on ẹ jù. ẹ calm down. all right darling all right all right. Yeah nǹkan sọ̀rọ̀ ọkùnrin máa ń fẹ́ lọ mú títí rọ. confused confused. Hey.

Ṣadé Ṣadé Ṣadé Ṣadé Ṣadé ah, ah, ah, eh, eh, eh, ẹjọ please help me ẹnu mi lọ́wọ́ ẹnu mi lọ́wọ́ ẹ bá ju bẹ́ẹ̀ bá ju bẹ́ẹ̀ kó gbọ́dọ̀ kó gbọ́dọ̀ nǹkan kan gbọ́dọ̀ ṣe ẹjọ ìtura lọ Ṣadé Ṣadé lọ máa mi adé mi adé Ṣadé ọmọ ẹ̀ka ọ̀sà. ọ̀gá ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ báyìí fún ìyàgbá. ọ̀gá kan yẹn mẹ́wàá tẹlẹ̀ lódì mo rí tójú mi ò rírí. James kí ló ṣẹlẹ̀. ajáwé wéré tán ọ̀fọ̀ báàgì fáta kan jẹ̀yìntẹ̀yìn wá kí jẹ̀yìntẹ̀yìn jẹ̀díjẹ̀dí bí jẹ̀díjẹ̀dí ìyá rọ̀bọ̀ tó wá bímọ tí ọ̀gbọ́n ní à ń tẹ gbàmúgbàmù jìbìjìbì gbàmúgbàmù jìbìjìbì tí wọ́n á ń tẹ lè mo fi pamọ́ dè yìí. James jekin park má wọrí. ọ̀dà kò Ah, <laughs> nǹkan ya o ọ̀nyẹ́ gidi lé tọ́nyà tààrà ẹ lẹ́ nǹkan yẹn ọ̀gá nǹkan yẹn hmm. ṣadé mi. ìfẹ́ pẹ̀lú sùúrù sùúrù ó ń pẹ̀lẹ́. How you feeling now? Better. Gbọ́n kí ló dé ẹ fẹ́ gbé kúrò bí báyìí. Mo sọ fún yín kẹ́ má fúnra yín problem. Bí madam ṣe wà yẹn, wọ́n wà alright. Ẹ gẹ́tẹ̀, wọ́n wà alright. The only thing ni pé kán rest. Stress ló fa kò sí much. Ah, ok èmi náà ti rí stress yẹn lójú ẹ hmm. mi ò wá mọ why why are you stressing yourself up kí ló ń stress ara ẹ fún i'm there for you. Mm? crown mi adé mi ṣé kí n bẹ fa ẹsẹ̀ ọwọ́ ẹ̀ ń kọ́ kí ni kí n fa kí n má fa nǹkan kan. ọ̀gá. Um, James kí ni nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan ah <laughs> tó ṣẹlẹ̀ ó le díẹ̀ o tẹ́ rí ìgbà tí mo lọ ṣe àwọn pàtó tó mi máa ṣe káàkiri torí àwọn ọ̀fọ́n ajẹlójú ó lè nì lèmi bá lọ mo ti ń ṣe pàtó náà lọ báyìí o ni mo bá rí kinní náà lọ bá yàn gbàá látọjú wíńdò ah mo ti yàn báyìí ọ̀tọ̀ tẹ̀ mọ́ ẹgbẹ́ tí òkété tó bá tukú ònú ta bẹ́ẹ̀ ló ti tu gbúrú ní wọn ta kújọ́ èmi náà ta kújọ́ tọ́ba ta kútọ́kútọ́ èmi náà ta kútọ́kútọ́ tọ́ba ta kútọ́kútọ́kútọ́ kútọ́kútọ́kútọ́ ọ̀gá àtọ̀gbà kan ní àti bí aláàyàn bẹ̀rẹ̀ aláàyàn bẹ̀rẹ̀ tó ń tẹ̀lé èmi kò wá bẹ́ẹ̀ mi náà ti á ní kinní kan la tán mọ́ pé aláàyàn bẹ̀rẹ̀ kò tó dejò èmi náà ti á da bẹ́rẹ̀ mọ̀ yọ tẹ̀lé ni mi ti á lọ báyìí ni wọ́n lọ ni wọ́n lọ ni wọ́n lọ ni wọ́n lọ síbi ọ̀dọ̀ àwọn outkeeper bẹ́ẹ̀ ni nígbà tó dín ọ̀dọ̀ àwọn outkeeper báyìí. àwọn ọmọ ọkà ti fún ìgbà gọgọgọ ṣe gbàgbàgbà òun tó ṣe ní jùmọ̀ níjà lọ. mo pe owó èyí sọ̀rọ̀ sí a máa ṣàlàyé ìgbọ́n fi gbogbo lélẹ̀ a máa ṣàlàyé fún wọn kí nọ́mbẹ̀ ẹ̀. Ah, lọba mi lọ́ba di ara àwọn àlejò tá a máa gbà ní àárín. wíì tí eégún àtiré bá wọlé tí èèyàn àtiré bá jáde àti eégún àtiré tó wọlé lè èèyàn àtiré tó jáde náà léégún àti èèyàn níbẹ̀ nínú ẹ̀kú tí wọ́n pè léégún. ni mo bá rí tọ́lù. sa what? tọ́lù ọmọkùnrin ni tó fi irun mú te fẹ́ǹtì ẹ̀gbẹ́ báyìí tó tekùn bẹ̀bẹ̀rẹ̀ tó dàbí èpo ní gbogbo òtẹ́ẹ̀lì yìí ń bọ́. ìgboro ayé ìgboro ṣẹlẹ̀ ìgboro abúlé síbẹ̀ gọ́ra mi ni. Muhammadu Jaalu. bàbá kí lè ṣe tọ́lú wẹ́tà. lóde sórí department yìí débi. kí ni wọ́n tán àyín tẹ ọtí lọ́wọ́ gbé fún ọ tí wọ́n máa mọ ní àyín ni àbí oúnjẹ lọ gbé wà àyín. bí ìbàjẹ́ rẹ bí department yìí àbójẹ gate kí ló wá fún gbọ̀ bàbá ṣé ẹ tún ti bẹ̀rẹ̀ ẹ ṣọ́ra yín o ṣé nǹkan tún ti bẹ̀rẹ̀ kí ló wá fún débi fún. mo rò pé orí ẹ dàrú. ẹ wò bàbá ẹ jẹ́ ń sọ fún ọ̀gbìn fẹ́ẹ́ sì ní bá ń le kó ẹdìyẹ yóò gbọ́dọ̀ fẹ́ di o kò ní fẹ́ kú kò ní fẹ́ tẹ bàbá tó ń ṣe. jẹ́ mi lọ́ọ́ bá jọ kátàkátà náà. níbi tá a ti jọ ń ṣiṣẹ́ mi ò ní chance àti wọ́ọ́ wíwẹ̀ bàbá sọ̀rọ̀ pé lẹ́fún mi yàtọ̀ sí ti olókìrẹ wa àìkiri wà bàbá ìjà àwọn ìwé ìwé pé gbogbo nílò gbọ̀ngàn mi sọ́bí kí ló dé ọ̀la bàbá ẹ̀ fàṣọ nílẹ̀ bí sọ́bí lè bàbá ẹ̀ ti bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ kan gidi kan gidi bàtà. ẹ wà lọ kí lọ fẹ́ jọ fún ẹ Ọlọ́run atm ní lọ́wọ́ yìí máa yàwó kan. ìyàwó fáwọn bàbá rẹ lé ẹni já àtọ̀ tí máa wọ̀ tí fi máa pa gbogbo ọdẹ tí máa pa ni. sálù ló dàbá yìí. àtàlẹ̀ bẹ ní ibi tá a dé mọ́ tá a ti ń fìyà jẹ. James lọ gbé sálù fún ah, mi. ó kẹta ní gẹ̀ẹ́tì ẹ̀ sálù. àwọn ìgbà ara bẹ̀rẹ̀ ń sùn mí. but ẹ tiẹ̀ dúró náà ó ṣe jẹ́ pé ọrùn ẹsẹ̀ ni wọ́n fi kán ọwọ́ náà fi ń play basketball náà. Ah ẹsẹ̀ kan fi ń fò mí wọ́n bí mo ṣe land báyìí mo fẹ́ lẹ́yìn ẹsẹ̀ sorry sorry ah, ah, okay rashad. bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí n bá fún kùkù tí n bá fún ẹ̀gọ̀gọ̀ngọ̀ ọ̀ kú dànù ni ọ̀ ń bẹ̀bẹ̀ bí ojú wọn lọ bẹ̀ ọ̀rọ̀ náà láti gbọ́. wojú mi sọ fún mi ṣé tòótọ́ ni. ọ̀ parọ́ ọ̀fẹ́ parọ́ saliu ìwọ lọ kó uniform ẹ o lọ exchange ẹ pẹ̀lú guest láti disguise you are an accomplice ìgbà wọn gan létí dẹ̀yẹ̀ wò láṣà look at you dín ló tún wọ̀ sábẹ́ uniform ẹ. ọ̀gá lórí jíìnì èmi ni ìjọ wọ tòkòtò tẹ̀ tí iná jọ wọ tòkòtò tẹ̀ tọ́bẹ̀wò náà tọ́wọ́ tẹ̀ yóò wá wá tí à ń yí bẹ́ẹ̀ ni pé wéètà ló wá tíwájú yín èmi àwa nínú evidence kankan tí ìfi lọ sọ pé eight and abẹ́ tì lẹ́yìn tí ń bẹ́ wájú yín yìí. Ah, James. mo ti very stupid mo pe James on down ìwọ criminal. orí rẹ fẹ́ burú ẹlẹ́kẹ́ dìdì. ṣé bí ẹ sọ fún mi pé máà tó fò yẹn ó rẹ lẹ́wọ̀n ẹsẹ̀ àbí. ọkàlẹ̀ tẹ̀ bọ́tẹ̀ yìnyín náà kíkanlẹ̀ tí ọkàlẹ̀ gbà báyìí lẹ́tẹ̀ rẹ ti kàn dànù. máa wò rè máa fish it out mo mọ ohun tí màá ṣe bẹ́ẹ̀ yóò gbọ́dọ̀ lọ ẹ lọ dá padà síbi tẹ́ ti mú wá. Ah, dídé ńlẹ̀ ọgbà ẹ̀wọ̀n yá ọ̀rọ̀ tó o bá tọ́ ní láàtọ̀ láàfin mú ẹwẹ̀ wọn. ọlọ́run máa ló yọ ìyàwó ọ̀rẹ́ mi yẹn lẹ́nu she's almost gone. ọ̀rẹ́ ò nìyẹn. bàbá yẹn ta pàdé ní restaurant. kí ló ṣe. Ah, I don't know but àwọn doctors wọ́n ti ń wọ́n ti ń diagnose ẹ̀ lọ́wọ́. really? yeah. pẹ̀lẹ́ ìwọ gan kẹ́ra. Ah, mi tiẹ̀ mú white mú pt ẹ̀gùn yes kò yẹ kí n tọ́jú ẹ̀ rárá kí ló dé since we go here mi ò rí ojú ẹ̀ nílẹ̀ basketball ni every time i hardly see you you don't even have time for me ah, we better go home ìta ṣe ń Ah. ìtìtò. Hmm. ká ti parí onímọ̀ wa. bá a ti parí onímọ̀ wa àbí ṣé basketball ó jọ ọyàn lọ́wọ́ ẹ̀ àbí because you found a new love in basketball. Yes, I don't understand. Oh my, just. Yeah, who's there? Yeah, the hotel manager, please. Okay, one minute. Oh. ọkọ eh, mi mo fẹ́ rẹ̀ yìí. ọkọ mi. ok ẹ wọlé. ẹ̀yin ni mo fẹ́ rí. ẹ̀yin what's that. ẹ ní iyù kan tẹ ní láti clarify pẹ̀lú wa. iyù honey. ẹ̀yẹ. iyù. àkáǹtì ni mo sọ. oh, oh yes. aṣọ́wọ́ pa oh. sọ sílẹ̀ títọ́ ni. no no that's not it àwọn um, guys kan tajọ́ máa ń gbá basketball ni so I àwa relax the bar so wọn á ní kàn fowó sílẹ̀ wọn mú tí wọn i'll take it i'll take it with <laughs> back. ó ti jẹ́ mi ẹ máa rí ẹ máa lọ màá rí sálẹ̀. ẹ má jẹ́ kó pẹ́. oh no trust me all right please thanks. basketball basketball basketball i don't understand. Yeah àwọn guys yẹn tajọ máa ń play basketball so wọn mọ tí ní bá so now I'm kàn fowó sílẹ̀ pé máa máa take care. ìwà àti basketball Isha? yìí ṣá. Adéjọkẹ́ Jọkẹ́. Adéjọkẹ́. Adéjọkẹ́. Adéjọkẹ́. Kí ló ń ṣe tó ń Ah. truly honestly for your kó bí ẹ sílẹ̀ you know you are a true paragon of beauty. Mm-hmm. ẹ ṣé sá. kí ló ṣe lẹ́sẹ̀. mo ti sọ fún yín mi ò lẹ́gbẹ̀ẹ́ rọ́bìṣì máa ń bá mi ṣe. tá a ti ń bá wọlé tí wàá kan yín kọ kò lè fọ́ ni o. ṣáǹtì ẹ lójú mẹ́rin ni ṣó mọ nǹkan tóun ṣe lọ́hùn so ẹ trust sister mi nìyẹn o. ìyẹn kọ́ là ń sọ èmi àti ẹnìkan la wà mí báyìí ó dẹ̀ ń ṣe bíi pé this is the first time. ẹ kú wa fẹ́ sọ ọ́ di bárakú àbí nǹkan tá a kú ní kẹ́ ṣe fún wa náà ẹ ṣe náà ni ìwé tí mo ní kára mi ṣe ń kọ́. ìwé á jáde ah tí ìwọ gan bá gbẹ̀yìn sórí bẹ́ẹ̀dì. again. ah again and again again. ẹ sọ di forever ń gbà yẹn. ah wá jókòó wá jókòó báyìí wá jókòó báyìí ṣé mo ti jìnnà sí ẹ ni ah, màá kó súnmọ́ ẹ ṣé mo ah, èmi ń tèmi màá ṣe anything fún ẹ ṣé mo ti jìnnà sí ẹ ni èmi kàn súnmọ́ ẹ ó ti súnmọ́ ẹ sí ìjókòó ó ti súnmọ́ ẹ rárá ó sáfárà ah, kan tó máa kọ́kọ́ jẹ wá fi máa rún mú. ẹ wo mi láìkẹ. relax. Uh -huh. Come on now. Come on. Come on, So You to change now. sọmọ mi. Èmi kọ́ ló ti ń ṣe náà. Sọmọ mi, sọmọ mi. Adéjọkẹ́. Ẹ àǹtí mi, àǹtí mi. Adéjọkẹ́. Ẹ àǹtí mi. Ah. Adéjọkẹ́. Ẹ àǹtí mi. Ọkàwọ̀. Ah báwo ni. fine. ìwà tẹ́lẹ̀ jọ ń sọ̀rọ̀. Um, ok mo àlọ́ yìí fún ìpàdé ọ̀rẹ́ mi tẹ́lẹ̀. kí ló ń pè. spaghetti. ọkọ mi ń kọ́. ọkọ yín mo wà lókè. ṣé o bìlí pé kò wá bá mi pàtì yẹn. gbogbo àwọn ọ̀rẹ́ mi ni sọ pé àwọn ti mọ̀ pé kò ní wà kò dẹ̀ wá náà. spaghetti mi ló fẹ́ sè é jẹ́ kí bẹ́ẹ̀ Ah, no no àǹtí mi ṣé ìyẹn ti máa bá mi mú spaghetti máa mú fún wa. jẹ́ kó dùn ún. Mr. Hamza. Sir. As a lawyer, ó yẹ kí ẹ mọ nǹkan tó bófin mu yàtọ̀ sí nǹkan tó wà criminal. Impersonation is one crime tó yẹ gan-an implication ẹ̀. manager Oyemi but as matured men ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká jọ sort it out lana. ká sort it out no don't tell me ah, ah. you see e impersonate láti build security wa you see I'm calling you the police for this. Yeah manager tẹ́ ẹ bá bínú ó tó bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ má bínú I am deeply sorry. Let me just tell you one thing ọmọ tó yà ń láṣọ wọn I am going to get him sacked today. Ah! Tell me, tí chief Tẹ́mi Ọlá bá gbọ́ nípa tó ṣẹlẹ̀ yìí ẹ̀yìn imagine gbẹ́dọ́ lè bá wà fà á gbọ́dọ̀ fà á jàtìjàtì for the interest of our name màá bí èyí náà ṣeré but you have to write an undertaking. Mm, yeah, manager màá kọ́ uh, hmm, when do you want it. Yeah. pẹ̀lú ṣọtí méjì. ṣọtí méjì. ṣọtí méjì tó lórúkọ. Hmm, ní pápá pàbáyé or do you need to my other office there. anywhere. darling. You my baby. You're such a darling. Do you know what I love most? Come here. Your sense of humor this way, so that we don't. I don't know what you're doing tí n bá rí ẹ tí nǹkan bá ń ṣe mí nǹkan yẹn á dẹ̀ ká kúrò bẹ̀ ẹ ọmọ yìí ti dé á dẹ̀ ká kúrò bẹ̀ inú mi á dẹ̀ tó máa dùn. wọ́n á ní kí n fi ọmọ bẹ́ẹ̀ lè ṣe yẹ pọ́sibú ó Um, Ṣadé mo ti arrange bí wọ́n ṣe máa gbé mọ́mì lọ sí England for treatment mo dẹ̀ wà optimistic wípé she will work again. Okay? Oh, thank you, darling. Ṣé nǹkan tí mi ò lè ṣe fún ọ? Oh, I love you. Same here. <laughs> Same here. You are darling. Yeah. <laughs> hey. I'm such a darling. I'm oh my God. mm ẹ ṣọmọdé. sọdọ ni báwo ni ṣe fẹ́ ṣe ẹsẹ̀ ẹsẹ̀ so nípa ti treatment mọ́ mi hmm. mo really appreciate effort. ẹ eh, kò sí ìmọ̀ tí mi ò lè ṣe fún ẹ ọkàn àjò kò sọ́dọ̀ mi. ọ̀rẹ́ mi. Ah, ah. barrister and mrs yonka ládàpọ̀ láfẹ̀fà how are you? pẹ̀lẹ́ ah. yonka kí ló ṣe é? ó máa fi wọlé fún ìgbésà. ó lọ àná basketball jẹ́ kí n wò ná jẹ́ kí n wò. Ah, n tẹ̀ tí wọ́n mi ṣe eh, ẹ̀ka lọ́sọ̀ sí ìṣòro. ẹ jẹ́ kí n lọ gé drinks wá sá ẹ jẹ́ lọ gé ok pẹ̀lẹ́ ẹ̀rọ ah, ah, ó ṣì lè wo. Ah ọ̀rọ̀ ńlá ẹ̀gbọ́n tó tó báyìí. òwúrò ah, yìí. <laughs> Eh, thank you darling. èyí sà. ọkùnrin ní ẹkẹ. ọkùnrin kẹ ẹni tó bí òwe wọn ní ẹni jòbá ló ń pè é lọkùnrin. pẹ̀lẹ́. Ah. Uh, bẹ́ẹ̀ ọkọ mi. I like your wife. She's beautiful. But I love my wife so dearly. <laughs> Obviously. I love her so dearly. Ṣadé, kí ló ṣe ẹ́? Pẹ̀lẹ́, Yeah. Yeah, she need rest. I see. Yes, I just rest. You care for? Yeah, fine. Yeah, sure. You are okay, my friend. All right. Hmm. <laughs> no, honestly, me flatter. Baby, do you know that you are a man? I mean, Timoban so bá you are a man in all ramifications. You are a man. Mm. Yes, thanks, very girl. <laughs> no, for real. I'm flattered, really not flattering you. You know, if you want to do it, you do it real good. Wow. As in, <laughs> tí n bá tún lé ayé ìwà tí wọ́n bá tún sọ pé kí n yan ọkọ Ọláyínká mi nìkan ni màá yàn no one but you. sounds sweet. sounds sweet but it's same the here truth. baby same here. are you sure. sure of course ma. Yeah. <laughs> Love you. Love you too, baby girl. <laughs> so, what do you have to say about me? Beautiful, mm-hmm. homely, mm-hmm. dedicated, mm-hmm. everything that a man needs in a wife. Oshiokomi. Ah! <laughs> Trust me. If you had to choose again, I'll choose you. You know what, baby? Yeah. Rocky is contacted me in court and written, but I'm missing. bàbá kan ló rape girl kan ṣá. Oh my god. funny enough that guy is somehow related to me. for real. sure it's a serious thing <sighs> i'm in dilemma. kí ló wá fẹ́ ṣe báyìí. àmì ènìyàn dò láì lomi chamber ọ̀nà ọ̀nà ọ̀hún dò láì. I think you should come in. How? it's complicated. You won't understand. Who is that? Chief Teniola. Pick it now. Whatever for. Come on, baby, no pick fair. it. Pick it. That man is a nice man. They call me, please. Hello? Hello, sir. Yeah, a cousin. Really? Adresser. Okay. Uh, money give engagement a corner, but all the same didn't like pé no problems all right okay then thanks sir that's nice yeah. yá kí ló dé ah, ibo ni ìpàdé wèrè àtàsínwín. come on don't say that. no ah. he wants us to come over. wow i really love to ṣùgbọ́n pé mo like Baba. yẹn he's so pleasant. i don't like him for anything. máa yẹn he's so arrogant. no. ìyàwó ẹ̀ gan so sọ̀sí. Ah, ọ̀la yín ká definitely o. this is not necessary a ti pàdé a ti pàdé nìyẹn ó yẹ kó dẹ̀ tán síbẹ̀. Ah. come on baby bóyá wọ́n fẹ́ ká jẹ́ family friends. family friends. yeah please let's go i would love to see them again you know they are so pleasant i love them. well i say how it goes. please. let's see how it goes. please. <sighs> it's okay. are we going. it's okay. We'll go. Thank you. Mm. <gasps> <laughs>

okay so ìgbà wọn ni camp my open by. next week. next week. Mm-hmm. that is nice. So I just pé mo I àyè láti wá máa check the dancing. wọ́n bá mi ṣe rainbow wọ́n báwo ṣe máa ṣe báyìí náà ṣé bí wọn ló ń ṣiṣẹ́ pẹ̀lú chief ọkọ àti mi tẹ́lẹ̀ ó tún wá lọ́wọ́ láyé tí wọ́n wá sílé wọn tuntun dúró tí mr martins bá wọlé tó bá mọ ó mọ kó máa pa ẹ̀yìn. mi ò rí nǹkan stop me? láti lè wá ní kí wọ́n KMB now after all sister ẹ sister mi náà ni wọn so mo lè wá síbi dáadáa. ọmọ blood sister ni wọn ẹ máa ṣe sister ó ṣe kú wá fẹ́ fẹ́ àbúrò wọn gbà yẹn sister àdúgbò. bàbá yẹn jẹ blood sister mi ah, àjọ jẹ́sọ̀ ní nǹkan náà so mo lè fẹ́ na go stop mi láti ṣe anything pẹ̀lú ẹ̀. sister lásán. báwo ni lásán fíjọ́ mẹ́ta. in fact àti miss yín gan-an chief gan miss you àtàwọn family chief ẹ wo sista ẹ jọ̀ọ́ ẹ padà sọ́dọ̀ ṣe ìfẹ́ jọ̀ọ́. ó lè wọ yín lọ. o ò nífẹ̀ẹ́ mi o àtọ̀ bẹ́ẹ̀ ni tó bá nífẹ̀ẹ́ mi ò ní ní kí n padà lọ sọ́dọ̀ chief. irọ́ ni màá ń kí ló ṣẹlẹ̀. Túndé òní gangan ni màá sọ nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi ọ̀dọ̀ chief fún. Hmm, ìyàwó wa <laughs> ọ̀rọ̀ tó bá so kọ́ ni lọ́rùn ó mọ̀ sí fàdájà. bàbá ọkọ mi ọ̀rọ̀ tó bá so kọ́ni lọ́rùn ó ṣe é fàdájá àbí kò ṣe é fàdájá. a jẹ́ wípé ẹ mọ ìtumọ̀ òwe dáadáa àbí. ẹ lọ kìlọ̀ fún ara yín dáadáa o tí ẹ ò bá fẹ́ gba ikú oníkúkú ìgbéran tàwa ni tẹ́ni ọlá o òun sì ní àwọn òbí wa gba ògo tàwa fún kí òun lè di olóríire láyé láti dúró de ikú rẹ̀ báyìí kí àwa lè rí ogún rẹ̀ gbà dípò ogún tiwa àwa yìí náà láti wà nídìí àìrọ́mọbí rẹ̀ o tó o bá wá kọ̀ tó o jáwọ́ a àwọn òbí tiẹ̀ náà wọ́n fẹ́ fojú sunkún rẹ̀. ẹni fẹ̀mí ara rẹ̀. A word is enough for a wise. ẹni fara rẹ̀ fi ọlọ́run kí lè rẹ olólùfẹ́ sọ fún mi kí lè rẹ ah, eléyìí tó wá wí tó wá parí o eh, ọ̀la ṣé o sì tán nífẹ̀ẹ́ ọkọ ẹ̀. ah bàbá eh. mo nífẹ̀ẹ́ ọkọ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ ara mi bí agbára àwọn mọ̀lẹ́bí ò ṣe ní ká wa torí ẹ̀ gangan ni mo ṣe wá bí o. Eh, ọ̀la ṣọmọ ohun tó ń pè lé èlà. nǹkan oṣù obìnrin ni wọ́n ń pè léèlà tàbá wàá lè rí nǹkan oṣù obìnrin yẹn òun la fi ṣe ọpẹ́ wàá gborílẹ̀ fún odidi ọjọ́ méje lẹ́yìn ọjọ́ méje tó bẹ̀ tẹ̀mí lọ́wọ́ báyìí gbogbo òsì ni wàhálà ìdààmú yìí ó ti tán nù. ṣé ẹ ló tèmi. ṣèbóbìnrin yẹn. bẹ́ẹ̀ ni bàbá. ìyẹn náà ti dáa èmi gbọ́. àti pé bàbá ṣé mo lè sọ fún un tó bá jẹ́wọ́ gan lọkùnrin tóbìnrin wa sọ owó ẹ̀ fún ẹ báwo ló ti fẹ́ rí sáré wàá gbọ́ ọ yóò tó bá ti lè mú wá báyìí tàbá fi ṣe ètùtù yẹn tó fi lè gbé orílẹ̀ e fún ọjọ́ méje ọ̀parí nìyẹn. ẹ ṣé mo dúpẹ́ o mo ṣe jẹ́ bàbá mo nífẹ̀ẹ́ èmi náà bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ara mi ẹ̀rù ń pọ̀. torí nǹkan oṣù tó babaláwo ní kí n mú wá ní tí ìwúrí tó fi lé mi jáde. mo bẹ̀ títí kò gbọ́ o mo wá ní ọ̀tá lọ́nà méjì àwọn ẹbí chief tí wọ́n rò pé mi ń jẹ́ kó wá àwọn tẹ chief wọ́n wà ń bẹ̀ chief gangan fúnra ẹ̀ onínú kunkun oògùn òṣì táàntorí ẹ̀ gbàwẹ̀ tóun gan fúnra ẹ̀ gbóúnjẹ sílẹ̀ lọ́sàn-án gan tó ń jẹ́ wá ní kí mi padà lọ síbẹ̀ ọlọ́run má jẹ́ ilé padà sí ẹ o tó bá ṣe wù wọ́n nìkan ṣe. sista sista. Ah, tẹ bá rí ṣìfù ń sìn àánú wọn àṣẹyìn ṣìfù pé ìpàdé kan sí ọ̀la ah, ibẹ̀ ni lálá ó ti wù tí àpótúpẹ́ a ti wù. Hmm. Mm-hmm. kànyín kí ló fẹ́ kàn mí wo kó tó ń bá rí kán ṣe ọkọ mi ò ní pẹ́ẹ́dé kí n lọ dáná fún un. òun fún mi. ó kí ara ń. ó kí ń wo sista àjọkẹ́. Porque não vi. Eles são né? ah. gal. Gal. ẹ tí ì sùn ni. báwo ni. fine thank you. èwo ló mú ike. Oh. fancy bottle yìí. 9 ni 9 peach cola ó ní different flavours bó ṣe wà yẹn it has vino white it has libretto and it's very nice believe me. gbàlú gẹ̀ẹ́tẹ̀ ń bolo ti gẹ̀ẹ́tẹ̀. Toyin wine ní Toyin street ní Ìkẹjà the only place you can get the best kind of wine. Honestly. Really? Mm-hmm. Ó fancy gan Mm-hmm. Have a sip. Wow. This is just as sweet as you. Hello, Mr. Meshi. Ah, ah. Uh, uh. <laughs> Mm. uh. This is so sweet. Hey John. Ah, auntie ńkọ́. Adé máa sọ wà máa ní àǹtí auntie ńkọ́ àǹtí ẹ̀ ńkọ́ àǹtí ẹ̀ ti sùn. Nǹkan tẹ́ ẹ̀ ṣe ìdáná tọ́dẹ̀ wà nínú ilé tẹ́lẹ̀ mọ́ kó wà lókè it's not nice. Ṣọmọ abẹ́rẹ́ tán from earlier ó jẹ́ kó wà drowsy gan ó ti sùn. Tẹ̀sán àṣùwọ̀n pọ̀ wà òkè. Ṣùnrin ṣùnrin ibi tó ń gbórí sí ń béèrè àǹtí ẹ̀ ó sọ pé ibi tó gbórí sí yẹn gan ló ń dùn mọ́ ẹ̀. Hmm? ṣáàsùn mọ́ òun kò jẹ́ kí n jókòó kí n relax. Hmm. come on come on come on <laughs> wàá balale. hello màá bíbí ẹ jẹ́ kí n snap wọn ó yẹ dúró bẹ́ẹ̀ yẹn. ní sùúrù. Ah! ìwọ ní kò àárí ẹ̀ dàrú olórí burúkú ẹ ìwọ ẹ bí nàì tí mo mú ẹ láti ìlú òyìnbó wá sí nàìjíríà tó o mú ordinary slippers débí báyìí o ò láṣọ mo fọ láṣọ sí ẹ lọ́rùn mo fún ẹ lóúnjẹ jẹ ó ṣe léyìí fún mi ẹ̀yin ọkùnrin ẹ̀ yàtọ̀ rárá nǹkan tí Tẹ́níọlá ṣe fún mi gangan nìyí ah! ẹ lọ́rùn kan tó dùn mí jù ni pé mo ti lóyún fún ọmọkùnrin òṣì ó ní ṣoríire ìwọ ìwọ. bébì mi. I've really missed you. Okay. Ojú you rí. Look, on the amino nù láti bí ọ̀sẹ̀ mẹ́ta. Kí ló dé? Ta ló dé ẹnu? O ò sọ́kù wọ̀gbọ̀n ògbé kọ́ o. Ìwé má bínú àti three four days ká fi cover ọjọ́ mẹ́rin. Ọmọ gbogbo <laughs> you know. Irọ́ òun màá ti kó wà. Hmm. Oh, Auntie, mi tí mò ń gbọ́dọ̀ wọ̀nyàn. Ó ń fún mi latitude. Mo dẹ̀ ń pé kí n kó kúrò. No, I'm, I'm confused. Kí ló ṣẹlẹ̀? Màmá gbébí ẹ eh, wẹ tó bá lé mi níbi kan ibì kan là ń kọrí sí yìí lọ ẹ but mm, ó bàjẹ́ pé ohun tó ṣẹlẹ̀ ń sìn ni pé láti kò lé kò sí problem mm, no i can mo lè ṣe anything i can do anything for you i love you but um, ohun tó wà ń sìn ni pé ò ní lè dúró ọjọ́ kan pé mi ò lè sùn lórí because orí actually náà bí ọjọ́ mẹ́rin mẹ́ta tí mo náà fẹ́ lo ẹ̀mú kan pé kí n kàn spare kí n ṣàgídí ohun tó wà lẹ́ẹ̀ òun láti jẹ́ káwọn kankan yé ẹ èmi gan láti bí oṣù kan tó kọjá sẹ́yìn mo ti mo ti lose iṣẹ́ mi ò ṣiṣẹ́ kù mi ò ṣiṣẹ́ mọ́ ah. àti pé mo rò pé mi tó fine confidence náà ni pé eh, as a bank manager lóbi má yẹn tán ẹ mi ò ṣiṣẹ́ ń báǹkì o hòtẹ́ẹ̀lì ni mo ti ń ṣiṣẹ́ ká ká sáàbù ọtí ah. ká gbé ọtí àti pé ìgbà yẹn náà mo as a runs boy mo já owó wọlé ẹ̀ tọ́jú ẹ̀ ìgbà èèyàn ṣiṣẹ́ lè tẹ̀ mí ẹ̀ ti ná but iṣẹ́ òun gan sí mọ́ báyìí so. iye ló ń pa ìwọ tó ní pé ìṣiṣẹ́ ní bank ń bọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣẹ́ ni mo parọ́ ni. ọmọ ò ní láti sunkún kò lè tó báyẹn ó mọ tó ṣẹlẹ̀ ni pé um, mi ò ṣiṣẹ́ ń bank anyway mo gbọ́dọ̀ jẹ́ kó yí ẹ mo mọ̀ mo kàn fẹ́ kí n fi attract ẹ torí mo lọ́ọ̀lẹ́ ni but um, iṣẹ́ àtúnṣe òtẹ́ gan kò sí kankan o ò lè dúró ọjọ́ kan nǹkan hard gan o ò tẹ̀ nílé jẹ gan àti jẹun gan agbára lódì ṣódẹ̀ rí gbogbo iye tó ń wò lọ́wọ́ wò lọ́rùn gbà gẹ́gẹ́ ni o fíìmù ló ń pè gẹ́gẹ́ lásán ni kò sí ẹni tì ń lẹ̀ ayọ̀ntàn bíbí o nílé dúró ayọ̀ntàn oníṣẹ́ tí mo lè pa wo mo nífẹ̀ẹ́ ni tó bá jẹ́ àwọn ọmọ mi ni àá sì jọ pé ó tẹ ìjọjọ́ méjì kára. àtòjọ kò yẹ ọgbọ́dọ̀ yẹ kó yẹ oúnjẹ ọmọ bẹ́ẹ̀. inú ìlú lọ́jọ́ kan. bébì sori pẹ̀lú ohun tó gbé wá yìí kan dangerous a lè díẹ̀ ọjọ kan yẹn kò possible má bínú. ayé ìgbà kúrúṣe sọ èmi mo ti gba jésù ah, gbọ́dọ̀ kó má bínú mo lọ́ọ̀fẹ́ máa tó báyìí pé kínní máa jẹ́ òdúró ní nǹkan kan. o mu coke bó tẹ̀lé fi tẹ̀ ra coke nù wá coke bó ti ṣe mo sì lè bẹ́ẹ̀ gbà lọ́dọ̀ ìyá kìíní. ẹ ṣé mo pé lórí burúkú ni mayor ṣá àní mayor lè pààrọ̀ kí òkú kó jí dìde. ẹ̀yin ṣe mọ mayor ni ṣé máa ń ṣe ládùúgbò nìyẹn ó ládùúgbò ló ti mọ̀ ṣe bá rédíò tẹ rí méjì ọ̀rọ̀ kan pa méjì ọ̀rọ̀ tó péjọ. pàì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan ṣe máa ń wá sóò yín olè ọkùnrin ni mí náà mi gbọ́ sọ pé bóyá kí ni àwọn aṣọ lọ́dọ̀ mi yọ sọ ẹ má wọrí ẹni lẹ́sẹ̀ dáhùn. ẹ̀ẹ́ ìyẹn èmi náà tó bá ń ṣe ti méyọ̀ ni ṣé bàbá irú ẹ̀ bàbá ìmọ̀ máa sọ̀rọ̀ sí mi pé ìrẹ̀ ṣe máa ń wá kinní kan bọ̀ ṣé orí tèmi gan pé ṣá mo kọ́kọ́ kó bá ọkọ àǹtí mi nílé wọn tún kan mẹ́yọ̀ ń sìn irú wàhálà ogun wọn lèmi gan kóra mi sí ṣé mi wàá bá kí mo fẹ́ ṣe ah, ó jẹ́ kí n ronú pìwàdà ó tó kù yé mi báyìí sìn ah, irú ló ṣe gan ah, ti sú mi báyìí níbo mo fẹ́ lọ ń sìn. ẹ káàbọ̀ sísá mi sí tọ́lá dàpọ̀ àwọn dáàdì nǹkan ẹ wọ́n bọ̀ mọ́mí kí ló dé ìlú that's my mom. Oh. all right. ẹ ra màá. yes ma. fine ma. àǹtí Ṣadé ọ̀dọ̀ ara yín sí. barrister and mrs Ladapo <laughs> sit down sit down ṣàlàyé àlẹ́ wa ẹ pẹ̀lẹ́ mo sún màmá ẹ pẹ̀lẹ́ yes sir. ẹ máa wọ́ndà why tí mo ṣe pé ìjókòó yìí good ṣẹ̀rí naturally mo fẹ́ràn kí n máa cancel àwọn families you know kí n máa jẹ́ kó mọ bí èèyàn ṣe lè lo ìgbésí ayé rere ṣé mi ṣe rí ẹ̀yin obìnrin ẹ̀yin nìyá wa ẹ̀yin náà ni pàṣán tó lè nà wá ní nàkúnà ẹ̀yin lẹ lè dá ẹ̀yin náà lẹ lè tún lè ṣe yes now Mosumola sir I want to ask you a question how much do you love your husband Yinka love him so much. He's everything to me. He's my world. Good. Now tell me, sọ fún mi kí ni Yinka lè ṣe fún ẹ find so difficult to forgive me. So bad treats me. You can like him n share or share ọkọ you pẹ̀lú obìnrin mi. Hmm. <laughs> That's nice. Uh, bí ìyàwó mi Fọláṣadé gbẹmí náà ṣe lọ́ọ̀bẹ nìyẹn hello darling come over <laughs> máa bọ̀ lọ́dọ̀ mi bí yes that's my baby Fọláṣadé ni aya tó ju aya lọ bó ṣe wà yìí whoever tó bá fẹ́ gba ọmọdé ìmọ̀ mi lọ́wọ́ kò sí tí mi ò lè ṣe fónítọ̀. <laughs> that's my baby Yinka. Eh? <laughs> ah. Thanks for being there for us, sir. Yes. It's a pleasure, sir. Ẹ rí sà, mo nífẹ̀ẹ́ ẹni tí mo yàn láàyò gẹ́gẹ́ bí ojú mi. It's obvious òun yẹn ni bí ọkùnrin hmm. mo dẹ̀ lè pa ẹnikẹ́ni tó bá fẹ́ dínà ìfẹ́ mi fún un bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sir I know I acknowledge that eh, nǹkan mo mọ̀ pé wàá ṣe anything fún mo mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ in fact ìdí nìyẹn tí mo ṣe pè yín mo fẹ́ kí ẹ wo ẹ mọ nǹkan tí ìfẹ́ jẹ́ gan-an lára àfihàn tí mo fẹ́ fi hàn yín lórí uh, fídíò yìí. important thing is my happiness. That's paramount. And I will never trade it for gold. No. Sábàánì ìwé jẹ́ oúnjẹ ọ̀tẹ̀ ni. Ṣadé. Ọ̀rẹ́ mi ìbá gbé tiẹ̀ sílẹ̀. Ó pa mí o. Yéè. Nítorí jíjẹ mi ni. Ẹ̀rù ta Fọláṣadé àjọ. Omi ìrìn bá wẹ̀ o bá jẹ́ pé gbogbo ìgbìyànjú rẹ̀ bọ́ sí déédéé ni ṣé business wa tó wà ní mo ní ìgbà náà ṣẹlẹ̀ rárá. ó wá rí o. My life, my happiness for the family. Yeah. I thank God. Ipe, you're still in. Shade! No, hey, Boso, come on. Don't play anything funny. Yeah. Sit down. Sit there and don't attack him. Don't attack him. Don't attack this poor boy. Don't attack. It's not my fault. Mo dàbí ṣe gbogbo tẹ ṣe fẹ́ mi àti family but sir I don't love you. Mọ́mì mommy, mọ́mì náà dá gbogbo ẹ lẹ́. Mọ́mì you cause me. Ṣòro pé torí tèmi ni mo fi ń sọ̀rọ̀ ni nítorí tiẹ̀ ni torí àwọn àbúrò ẹ lọ́ládé àbúrò ẹ ah. àti jẹ àti mú ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ tó mọ́mọ́ nílé ọlọ́nà lọ máa ṣaṣẹ́wó but what moral justification do we have if we cannot provide for her ah lẹ́dàá mi tí ò bá sí. mọ́mí kí lẹ fẹ́ ṣe. tí ò bá sí tí ò bá sí ah, ti mọ́mí ti ẹsẹ̀. mọ́mí kí lẹ fẹ́ ṣe. ẹ̀yẹ́ mọ́mí kí lẹ fẹ́ ṣe. mọ́mí why you doing this now? ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ mọ́mí. ọkọ mi tí ò bá sí ti tẹsẹ̀ mi yìí ni ah, kí ló mú mi tí mi ò lè máa provide for mi. Eh? Wake up. Wake up to reality and be practical, Shade. As a good child, you must be willing and ready to sacrifice for your family. You are the first child of your father the responsibility of our survival, the onus of our survival rests on you. Mommy, ẹ̀yin lọ́dọ̀ dé ẹgbẹ́dá, you made me do this. Mo dẹ̀ ń dẹ́bi mi nítorí Ọlọ́run. Mọ́mí lọ sọ pé kí sacrifice ara mi fún family mọ́mí you said so. Mo dẹ̀ sọ fún yín pé mi ò nífẹ̀ẹ́ wọn, ẹni dandandandan kí n fẹ́ wọn. Torí ìlú àtàwọn àbúrò ẹ náà ni. Gbogbo yín náà lè wà against mi, àwọn àbúrò mi náà wà against me the family ẹjọ ẹjọ ẹjọ. hey please please mi ò fẹ́ kẹ́ turn this place to uh, uh, a boxing arena mi ò nígbà yẹn fún yín ẹjọ ẹ wo ẹ mi ò kò yà mí lẹ́nu ṣé ní gbogbo ẹ̀yin obìnrin kankan náà nìyí you are all the same yes bákan nìyí ẹ kàn sọ mí di bọ́ọ̀lù ẹ̀ ń gbá mi síbí gbá mi sọ́hùn ẹ̀ ń ṣe nǹkan tó ń wù yín ẹ ti lówó ni òrómú ológun dẹ̀bi ti àyà ẹ kàn believe wípé you can just cheat on me anyhow uh, yeah that's good there is no armor against faith èmi ti gbà pé kádàrà tèmi nìyẹn now yes ẹjọ ẹjọ ẹ Ṣadé can you please for God's sake take your leave kí ni ẹ why are you ẹ ẹ. ọlọ́run fi bẹ̀yẹ ṣàánú mi chiefu ẹsẹ̀ yìí ń kọ́ tá a sọ. fìdíre bẹ́ẹ̀ ni tí ẹsẹ̀ bá kọ́ kó fìdíre ni tọ́wọ́ ò bá tó. ayé yóò ní bàjẹ́ chiefu ẹ ṣàánú mi ẹ jọ ṣàdé. please uh, Yinka I love your courage you are manly you have displayed that oya get up get up wá palẹ̀ àná ẹ mọ́. don't worry ọlọ́run afọ ẹ̀ ń tiẹ̀ ọlọ́run afọ ẹ̀ ń tiẹ̀ wàá mú yàwó ẹ wàá mú it's good it's good Oya yá má nù ẹ ó yá fàmẹ́ ẹ ní tẹ̀tẹ̀ fàmẹ́ ẹ ní tẹ̀tẹ̀ ilé ilé ilé ilé ilé ilé ó yá ó yá it's even good ọlọ́run lè ṣe kó jẹ́ nítorí máa fi rìn rè. ẹ ló mú sún. ẹ wo àǹtí mi ẹ ní bí mi pé látìgbà tí incident mo sọ fún yín yẹn tó ti ṣẹlẹ̀ àǹtí mi ọlọ́yinka ò wálé o kò wálé kẹ̀. <gasps> I can't live without him. I can't. Mm, mm, mm, wo ṣe sùúrù. Ewu <sighs> dé máa fẹ́ kí n ṣe nǹkan tí ẹ̀ ní like. Mo bẹ́tà kí n máa bọ̀ ń bíbà ẹ̀ sí i o. Mo ń jáde lọ tẹ́lẹ̀ ni, àmọ́ bó ṣe pè mí sìn màá máa bọ̀ lọ́dọ̀ ẹ̀ṣọ́ ti gbọ́. Tí mi ẹ máa bọ̀ ẹ máa bọ̀. Wo take it easy mò ń bọ̀ ó ti rí mi tán sínsìn ṣùgbọ́n. Fúnṣọ́ Fúnṣọ́ ṣó ń gbọ́ mi mo ti fẹ́ dọ́dọ̀ mu súnmọ́lá so a lọ sílé wa lọ pọ́n àwọn ẹ̀rọ ẹ̀ mo sọ fún ẹ yẹn tó ti gbọ́ ẹ̀ẹ́dẹ̀ wàá gbé abúkàdémi park ẹ̀ẹ́ ọjọ́ takọ̀ dùmágbò ni tọ́tọ́ra ọ̀nà tí ń wọ mọ́tò Ghana ni jíbówú àbí yábà ń bẹ̀ yẹn ẹ̀ẹ́ ẹ̀ẹ́ o orí ẹ̀ pé jàre má pẹ́ o kó sọ́dá dì o tó ti gbọ́ báyẹn o ṣe pàpà. Ọláṣadé. I'm walking away from the troubles in my life. I'm walking Kí ló dé? Kí ni nǹkan tó ń sọ fún mi lórí fóònù? Kí ló ṣẹlẹ̀? Actually, mo rí pé court amẹ́kì ń jẹ́ ẹ̀ ò gbọ́n tí mo sọ dáadáa lórí fóònù bí wọ́n network ń break. Nǹkan tí mo ń try láti sọ fún ẹni pé mo ní láti kúrò níbi ìlú ìtìsú mi ó mọ ọ̀rọ̀ bàbá tí mo gbọ́dọ̀ ọ̀nà ó ti mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí wọn so i have to leave ah, ah. fẹ́ kúrò lù yìí. ibo wá ló ń lọ. Ah, kò síbi tó rí ò lè gbé mi lọ o ibi tó rí bá gbé mi gbà ni. sori o ní láti lọ sẹ́ni rẹ̀ because nǹkan tó máa dúró tì ń bì ó ti wà. nǹkan tó máa dúró tì sí wa. ó ti wà. mo ṣọ́ pé o lè parọ́ fún mi náà kí ni mo fẹ́ dúró sí. ṣe báyìí. kí n ṣe báyìí. tí èsì kọ́kọ́ ṣe báyìí náà. tó bá ní kí n ṣe lẹ́ẹ̀kan máa ṣe lẹ́ẹ̀mẹ́ta. mi ò bẹ́ẹ̀ rí ṣe o má lọ rò pé iṣẹ́ ni mo bẹ́ẹ̀ rí o but nǹkan tí mo bẹ́ẹ̀ rí wàláhì ó jùṣẹ́ lọ. ẹ̀ẹ́. honestly. sọ pé o sọ bẹ́ẹ̀. honestly ó jùṣẹ́ lọ mo sọ pé nǹkan tó sọ yìí ò lè parọ́ fún mi. o béèrè lọ́wọ́ mi kí ni mo rí. kí ló bá mi rí jọ. mo bẹ róyún. tó bá mi róyún. oyún ò sọnù náà ń gbọ́dọ̀ tó bá mi róyún. gbogbo nǹkan tá a ṣe pátápátá ó ti dùn. nísìnyí tí mo fi sọ fún ẹ pé o nílò láti lọ sẹ́ni wẹ̀ nìyẹn because o mọ̀ pé wíìlì àǹtí mi èmi ló kó fún látìgbà tó ti lọ sí Ghana èmi ni mo wà ní charge everything tó bá yẹ pé owó tó máa fi ṣe ti bàbá ọmọ yẹn òun ló ń ṣe é fi ọkàn ẹ balẹ̀ ìwọ ṣáà responsible as the father ṣé orí gbogbo nǹkan tó wà ń bẹ̀ monetarily máa take care. <laughs> àwọn adé pọ̀ ó lè sọ fún gbogbo lóyún náà ah, ah. ẹ mélòó la ṣe tó sọ fún gbogbo lóyún ìjọ tí mo gbé mọ́tò wá fún mọ́ sí àṣẹ kan tó rárá fi yẹn ṣe ayọ̀dùn ló pé mọ́tò tuntun wọlé ẹlẹ́ẹ̀kejì níjọ́ tí wà tí àǹtí àtàwọn àbúrò ẹ̀ tẹ̀ ń jà nítorí aṣọ tá a sáré ṣìyẹn ní ẹ̀yẹ lẹ́ǹkùlé lọ́jọ́ méjì ẹlẹ́ẹ̀kẹta tòtẹ́ọ̀ ìkẹrin. pariwo ẹ lèrè ó dé ń kà á ó ń kà á mi ò blame ẹ ẹni tó ṣe kankan lòun ò ṣe kankan ámbèlè tàṣe ìwọ ẹlẹ́ẹ̀mẹrin let me tell you something ó mọ̀ pé ọmọ gbòòrò ni mí yes i be confirmed street girl kò yẹ kó expect mi pé kí n sọ fún ẹ pé mo lóyún fún wọn tó ò níṣẹ́ lápá but sórélè mo ti ha and i'm not ready to do anything to this pregnancy ṣó ti gbá mi just be responsible as the father wèrè. ìwọ kọ́ ló máa sọ mi pé ọmọ gbòòrò ni ẹ bàbá i mean chief tí mo bá ṣiṣẹ́ tẹ́lẹ̀ wọ́n ti sọ fún mi bóyá jẹ́ wọ́n jẹ́ kí n mọ̀ pé ọmọ gbòòrò gbáà ni ẹ wọ́n sọ fún mi bóyá ń kún ẹ mẹ́gbẹ́ ògiri lẹ́ǹkù lẹ́yìn gbogbo ẹ̀ pátá mo mọ̀ jẹ́ kí n sọ kí ni kan fún ẹ mi ò ní kó má lóyún o sotí báwọn ti mo sọ fún ẹ oyún tó níyẹn mi ò ní kó má ní wàá bí last born lẹ́yìn ló fẹ́ bí yẹn ìkejì lélẹ̀ mọ̀ pé ọmọ àlè òun ló fẹ́ bí ó dàbọ̀ idiot. sórí wèrè wèrè olówó lọ́wọ́ kiri ẹ̀ ni. tí mi ṣe lè imagine pé láti ìgbà tí incident yẹn ti ṣẹlẹ̀ àǹtí mi ọláyínká ò wálé ó ti fẹ́ sọ mí di wèrè I couldn't eat I couldn't sleep I'm not just myself ṣe sùúrù ọmọlọ́lá ní sùúrù a ní kó ṣe sùúrù. ọmọlọ́lá dúró náà ṣé ìwà àti ọláyínká ṣe tún jà lẹ́yìn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ni àbí ọ̀rọ̀ yìí náà ni. ṣé bí mi ló yẹ kí n bínú láyínká ló ṣẹ̀ mí èmi ló yẹ kí n bínú bọ̀ mi ò bínú bó ikọ̀ fi àjẹ mi àti mi láyínká ṣẹ̀ mí ilé máa wà ga o. ìwọ gbogbo ọdún tí mo lò nílùú òyìnbó tó ti yẹ kí n marry kí n settle down but just because pé mo fẹ́ lísì sọ̀rọ̀ dáadé look at what i'm going through. Hmm. ọmọlọ́lá mo máa pa rẹ nítorí ọkùnrin má ṣe rẹ léṣe nítorí ọkùnrin mò ń sọ fún ẹ o ah, má pa rẹ mò ń sọ fún ẹ má pa rẹ nítorí ọkùnrin. I can't live without him I love him àti mi I love him. ti tó mu súnmọ́ la má pa rẹ nítorí ọkùnrin. Ah, òun náà ló wọlé dìde ẹ ǹjẹ́ mo pẹ̀lú ìrora Ọláyínká. kí ló wá dé kí ló ṣẹlẹ̀ láàrin wa àtìyàwó ẹ̀ ẹ́. Eh? kí ló tó ń ṣe ìyàwó ẹ̀ báyìí. má rẹ yín. jẹ́ kí n rí ẹ sínsìn. Ọláyínká. I'll talk to you later. Ọláyínká. Ọmọlọ́lá. Ṣé pé ọ̀rọ̀ yìí ti le tó yìí? Tí mo ń bá ọkọ ẹ sọ̀rọ̀ tó ń work out on me nǹkan tí mò ń sọ ló délẹ̀ báyìí. àǹtí mi ẹ̀wẹ̀ ni tí mo fi ya jẹ́ra mi torí tiẹ̀ àǹtí mi. ìṣòrí báyìí ó ti tó nǹkan tí mò ń sọ ló délẹ̀ báyìí sí nǹkan tí mo sọ fún bọ̀dá mi gan ló ṣẹlẹ̀ báyìí mo sọ fún bọ̀dá mi kó máa fọ ọmọ ọ̀dọ́ rẹ̀ wọn ò ní gbọ́ wọn ní kó jẹ́ kó make sure ìfẹ́ kò fẹ́ ẹni tó bá wọn ẹ̀ láti ọkọ ẹ̀ àmọ́ wọn ò ní gbà sí mi lẹ́nu ṣọ́wárí nǹkan tó ṣẹlẹ̀ báyìí. Hmm. ga o ni mo kóra mi sí báyìí ọmọ ilé ìṣọmọlúwàbí o nífẹ̀ẹ́ mi. Eh? I'm falling in love with him. I love him. I oh, can't understand. Him. I bá ti rí báyìí. Solution la máa wá o. Wọ́n wá dìde sí. Wá lọ́bẹ̀ẹ́ ni o. Kò sí nǹkan méjì tó máa ṣe pa lọ́bẹ̀ẹ́ náà ni. Ọkọ ẹni. Ó jẹ̀bi. Kò jẹ̀bi. Ìwọ náà ló máa bẹ̀ o. Ẹ̀sìn dé. Eh, ọbẹ̀ máa ti lọ. Hey, mo ṣẹ̀ sí. Tí mo ti dúró àti satisfy family, ṣé mi ti ṣẹ̀ sí báyìí? Ikú mà bọ́lá jẹ́ o. Káyé dájú yóò kú. Mi ò lè go into prostitution. Ah! here now. Wèrè kú ọ̀lọ́ ẹni ká. Ah! Ah! Ah! Àǹtí mi kí ló ṣe yín náà? Kí ló dé kí ló ṣe yín? Kí ló kìlì lè? Kí ló dé ẹ̀fẹ́ ti rí sìn? Five thousand naira ẹni tẹ́ kó drop five thousand naira two thousand naira ló drop. Ẹ̀yin kéyìsì ìgbẹ́ yín ló fẹ́ pọ̀ oúnjẹ tí mo sì máa jẹ. Àbúrò ló máa pọ̀ ìtàn àbúrò wa máa jẹ. Mo lóyún tí mi rí ẹgbẹ́ yìí. a fi wàdùwàdùwà náà a fi ti àǹtí mi nínú nǹkan tí ò fẹ́ ṣe. oore kò dúró lé kò dúró lóko ó sá kiri mọ́mí náà ló ti bá tí wọ́n lọ ó wá ku èèrà mo wá fẹ́ dáṣẹ̀ fún un ṣẹ́bi mi wà ní ilé tó wà lẹ́yìn kò gborí báyìí ó dẹ̀ ṣe láti satisfy family mi láti má jẹ́ kí ìyàjá àwọn òbí mi tí mi ti lọ sí fóònù náà tí padà láti bí wọn ṣe sọ wọn máa dá gbóná màlúù kiri ká ah, ìyá máa jẹ náà ṣé àgbèrè kọ́ lórí rẹ̀ ah ọlọ́run. ẹ̀jẹ̀ ti fọ́jú ẹ kí n máa lọ ẹ máa ní kí n dúró gan irú àpò lè dà mí ara ó ń lọ ọlọ́ṣadé ń bọ̀. jọ̀wọ́ túbọ̀ tiraka ètò owó. for three days tó bá lè ṣiṣẹ́ ni kò ní ìkóṣẹ́ máa bẹ̀ mí gbogbo ẹ ti wọ́ láti lè ní foundation is not right. Ah, Mọ́sọ́mọ́lá, I won't be in burúkú. I'm sorry. Please try and understand. I can't. I can't understand. I can't live without you. don't love you. I don't love you. Ah, please don't go. yanjú mi jọ má fìyà jẹ mí. Life without you will be empty, please. No, please. Sister. Auntie. Ṣé má ṣe wọ̀nyí? sọ báyìí. láti ṣe ìbẹ̀ sí ọ̀rọ̀ tó ń bọ̀ lẹ́yìn ká jù má dojú tó mọ́ yìí. mi ò kú sí nǹkan tí mo lè ṣe sí i hmm? àgbàlagbà lẹ́yìn náà yẹ kó yẹ yín jù báyìí lọ inú yẹn ti wọ́ láti lẹ̀ ti wọ́ láti lẹ̀ òun náà ń ṣọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ mi she's been so nice to me but I, I can't it's not working. If not for my dad, I dey suffer to me. Mo ló délé yìí sí. Lórí solution tí mo get eh, kò tiẹ̀ náà wá lówó rárá. Ó kàn náà wá ní pé kémi àti ẹ ká gbọ́ra wáyé. Ó tán. Eh, ẹ ṣáà wò ó máa yẹn ṣé o mọ̀ pé tọmọdé bá tó lọ́kọ á fún ni eh, kí lòun wò tó ti níyàwó àgbà ló ń dà yìí ìwọ náà wórun gbẹ dadi ọ̀rọ̀ ilé mi náà ni kí n bá yín sọ tẹ́lẹ̀ wípé èmi àti Ṣadé àti ń plan láti. bíi ti báwo bíi ti báwo ah, ẹ̀yin ọmọ ayé ìsìn ti báyé jẹ́ báwo ni mo ló ṣe lè fẹ́ eh, ẹni tí mi ò mọ̀ ìyá mọ̀ bàbá ẹ̀ eh? ẹ́ you you are my only son you cannot marry just anyhow. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n máa lọ ẹ jẹ́ kí n lọ bẹ́ẹ̀ tọkàn mi fà sí. Túndé, ah, ẹ kúrò lẹ́yìn ibo ló ń lọ. ọ̀dọ̀ yín ni mo wá ọṣẹ ń jáde lọ́lọ́run tẹ lónìí kí n bá yín lé. bó ló ń kẹrù lọ. sista mi ò travel ọ̀dọ̀ yín náà ni mo wá ẹ wo sista chief ni wọ́n ti da gbogbo staff wọn lẹ parabata chief dẹ ti ní stroke. stroke. bẹ́ẹ̀ ni sista. kí ló fà á. ṣùgbọ́n ọ̀rọ̀ ọmọbìnrin tí wọ́n sọ fún yín tí chief ní kí n máa ṣọ́ káàkiri yìí ni wọ́n ti wíìlì gbogbo ogun wọn pátápátá ọmọbìnrin yìí dẹ̀ sharp. Ah, ṣé bẹ́ẹ̀ tó bá kú náà máa ń jogún ẹ̀ chief ò tí ì kú náà immediately ti chief will ogún ìfọmọbìnrin lọmọbìnrin ṣe transfer ẹ lórúkọ àbúrò ẹ. ara nǹkan tá à ń sọ nìyẹn tí chief lọ fẹ́ wú ọmọ yẹn at that age tó dẹ̀ mọ̀ pé òun lè fún yàn lóyún hmm. bẹ́ẹ̀ ni. sista kí la fẹ́ ṣe báyìí. Ah, kí la wá fẹ́ ṣe jẹ́ kí n pe lọ́ọ̀yà ẹ̀ torí mi ò lè pè é o. hello barisa kọ́lé oṣó bẹ́ẹ̀ ni mi ò tiẹ̀ mọ̀ pé ṣì ní nọ́mbà mi ọ̀rọ̀ ọ̀rẹ́ yín ni ẹ̀ẹ́n ẹ̀yin ò ṣe advice ẹ̀ ah, ok ah, àwọn nǹkan tá a máa ń sọ nìyí o. màá sì pè yín padà ẹ ṣe ṣé o ti rí ara nǹkan tá a máa ń sọ ní inú kunkun ìwà òṣì ìbínú agídí ibi tó máa ń báyàn dé gangan ló bá dé yìí. sista ó ti lágbára jù bẹ́ẹ̀ lọ ṣé là ń fàgbẹ́ tá à ń fa ìtọ̀. báwo ni mo wá ṣe fẹ́ rí iṣẹ́ báyìí. ṣé bí cv ẹ ṣì wà lọ́wọ́ mi. Ah, ó ṣì wà lọ́wọ́ yín. ẹ jẹ́ à lọ jájọ máa lọ ṣé ń gbé ẹjọ́ náà. ẹ ṣàṣàánú mi hmm, wàhálà ti ṣẹlẹ̀. ó fọkàn tán ìfẹ́ tí mo ní ó ṣe mí bí ẹni tí mo ó ti lóhun gbogbo láyé ìfẹ́ ṣóhun gbogbo tán ṣùgbọ́n ara ìfẹ́ kò kọ́ òótọ́ ìfẹ́ pẹ̀lú sùúrù sùúrù ó pẹ̀lẹ́ ọgbọ́gba ni. kílèrè rẹ olólùfẹ́ kílèrè rẹ kílèrè rẹ ẹbí tí ọ títí nítorí ẹbí kó parẹ́ kí lè rẹ̀ olólùfẹ́ kí lè rẹ̀ kí lè rẹ̀ sọ fún mi kí lè rẹ̀ kí lè rẹ̀ sọ fún mi kí lè rẹ̀ ẹni gbẹ̀mí ara rẹ̀ ó jẹ̀bi ọlọ́run kí lè rẹ̀ ẹni pa ara torí òun kò hun ó jẹ̀bi ọlọ́run kí lè rẹ̀ olólùfẹ́ sọ fún mi kí lè rẹ̀ kí lè rẹ̀. let it out.